Mm. Mm. Mm. Mm. Means wrinkled. Mm. Means wrinkled. Aṣọ rẹ ti rún, ṣé kí n bá ẹ lọ̀ Aṣọ rẹ ti rún ṣé kí n bá ẹ lò ó